olomela katakata. Ulamondo mela. olómẹ́là kátákátá láì mọ̀ pé ẹ̀là kátákátá o ọba ìjà ni. bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá wa KSA wọ́n ní ọmọdé ò ó lóun mẹ́là kátákátá bẹ́ẹ̀ ni ẹ̀là kátákátá sì wọ́n ní ọba ìwà ni. wọ́n ní òtítọ́ dé bàbá ìwà mo ní wọn ní tá a bá fìtìjú pa òtítọ́ tì tá a bá lè sọ ìmọ̀ dẹ̀bi ni mo la kú dédé àsìkò ìgbà yẹn lólùfẹ́ èmi Dérìíkẹ́ mo la kú gbójú ọjọ́ ṣeré àtúkòkò dédé àti ogun wa tá à ń bá káàkiri ìjẹ́kẹ́lẹ́dọ̀ à kó fi èrè tó pọ̀ sí iṣẹ́ wa àmín mo nẹ́tò omi tòní owó ni mo pè ní slay ẹ mọ̀ pé kí Dérìíkẹ́ gbàdúrà tó fi ní slay bẹ́ẹ̀ ni sílẹ̀kùn inú mo pètò omi tòní ẹ̀yin olólùgbọ́ mi àwọn ìyá sílẹ̀kùn yìí dáa àwọn ìyá sílẹ̀kùn tó já sí pé bóyá àwọn ni wọ́n gbajúmọ̀ jù nínú ayé àwọn ìyá sílẹ̀kùn tó já sí pé àwọn náà lè múra jù àwọn náà ríta jù àwọn náà wà invoke jù àwọn náà máa ń sọ pé na we dey rock this time na we dey rock this town àwọn náà máa ń rock this town wọ́n máa ń rock this town ní gbogbo ìgbà àwọn ló mọ nǹkan tó wà involve lọ́mọ táyé ń fẹ́ àwọn ló fẹ́ máa àwọn ló fẹ́ máa ló fẹ́ máa ṣe fàájì ní gbogbo ògbà àwọn náà máa ń rí gbogbo nǹkan ẹ dákun àwa àyá ni mo fẹ́ bá sọ̀rọ̀ àwa àyá slay queen àwọn tó ń já sí pé àwọn ọmọ wa àwọn ọmọ wa wọ́n ti tójú bọ̀ ojú wọn ti là á lè bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ mọ́ àwọn tó jẹ́ sí pé àwọn náà fẹ́ lo iPhone tó ẹ̀ṣẹ̀ ń jáde ní ìsìn àwọn ló fẹ́ lo iphone thirteen ló fẹ́ lo fourteen ló fẹ́ lo oríṣiríṣi àwọn ọmọ tó jẹ́ ipò ojú wọn ti là àwọn ti gbọ́n àwọn ti mature wọn ti tójú bọ́ nínú wọn wọ́n ti gbójú wọ́n ti tójú bọ́ ẹ̀yin olùgbọ́ mi àwọn ọmọ tá à ń sọ yìí all in the name of money nítorí owó tó bá wọn máa láwọn ọkùnrin bírèkì àti wọn ẹ dákun ẹ̀yin tá a pẹrẹ wa níyàwó àyà ṣé tá a bá ṣe ń kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ pàápàá àwọn tó jẹ́ àwọn ọmọbìnrin yìí ṣá máa ń fẹ̀kọ́ ilé ayé àti tọ̀run ṣá máa fi ń kọ́ wọn ṣá ṣá máa sọ fún wọn yí pé private part wa yìí nǹkan àṣírí ni ọlọ́run bá pè fún wa ṣá máa ń sọ fún àwọn yìí pé nǹkan ọ̀kọ̀ọ̀kan ọlọ́run bá ló fi ojú ara ló fi ṣe fún wa àwọn ọmọ wa yìí ṣá ń kí wọn nílọ̀ ṣá ṣá ń bà wọn níwọ̀ ṣá àwọn tó yẹ kó ojú ara yóò jọ wọn lójú ìwọ̀kuwọ̀ ti pọ̀ ju ìwọ̀kuwọ̀ ló ń wọ̀ kiri ayé ojú òkè tí wọ́n ti da ṣáà wọ́n fẹ́ máa kọ́ àwọn ọkùnrin lè máa pè wọ́n sọ́lẹ̀ máa pè wọ́n sí kọ́ máa pè wọ́n sàn kọ́ àwọn ọkùnrin lè máa rí wọn bọ́dẹ̀ ṣe ń gbèrú wọn ń gbé wọn jùlẹ̀ ni bí wọ́n ṣe ń mu wọ́n báyìí báyìí ni wọ́n ń sọ wọ́n jùlẹ̀ nígbà tọkùnrin ò kì í ṣe afọ́rí tọkùnrin ò ń ṣe afọ́nú àwa ara ọmọ tó ń wọ̀wọ̀ kú wò ara ọmọ tó jẹ́ pé ọkùnrin aṣọ fẹ́lẹ̀ mi pé àwọn ọmọ wa wá wò ṣùṣùn wá mú fóònù wọn wá gbé sójú ara wọn wá yà á pà á sẹ́ǹdẹ̀ sọkùnrin nǹkan tó lọ́n bá pè ní nǹkan àṣírí tó fi pamọ́ sí wa lára àwọn ọmọ wa yìí wá ń ya ojú ara wọn wọ́n ń ya ojú ìdí wọn wọ́n ń ya fọkùnrin wọ́n ń sẹ́ǹdì ẹ̀ sí wọn torí pọ́n nípa àwọn lọ́ọ̀fù wọn all in the name of money pàápàá àwọn tí wọ́n sọ pé wọ́n wà lamẹ́ríkà tó bá jà wá rí àwọn máàna amẹ́ríkà àbáwọn gáì amẹ́ríkà pẹ́rẹ́ àwọn máa máa sọ fún wọn pé yá send inú dẹ sí mi àwọn asan wọn náà wá yà á àwọn òpònú àwọn afọ́rí wọ́n wá ya núùdù á ya ojú ara wọn pa wọ́n á yà wọ́n á send ẹ̀ sọ́kùnrin tó wà lamẹ́ríkà tó bá di pé èèyàn bá ṣe kiri tó bá di pé òun yẹn bá jíù tí wọ́n tán ìyẹn ti ṣe tó fẹ́ ṣe pẹ̀lú wọn tán ìyẹn wá bẹ̀ láti wá máa threatening ẹ̀ pẹ̀lú núùdù tó wà lọ́wọ́ yẹn wọ́n máa wá ké kiri wọ́n máa sá káàkiri wọ́n náà fẹ́ mu àìpò o àwọn fẹ́ para àwọn o ọkùnrin jute àwọn o ọkùnrin lòun òun fẹ́ sẹ́ndì lùdò òun síta o òun fẹ́ sẹ́ndì ojú ara òun síta o báwo náà ṣe ní má sẹ́ndì ẹ̀ síta tó jẹ́ ká fọ́ rí ní ọ̀pọ̀lọpọ̀ nù wọn. mi ì dẹ̀ báwọn ọmọ yìí wí àwọn àyá ni mo rí bá wí mo sọ yìí pé ṣáà ń fi ẹ̀kọ́ lé ayé àti tọ̀run ṣáà fi ń kọ́ àwọn ọmọ yìí ṣáà nígbà tí wọ́n bá ponú títí tí tọkùnrin bá ṣe títí fún wọn tó tàn wọ́n tó tì wọ́n síbí tó wá ní kọ́ máa ya ojú ara wọn tó ní kọ́ máa ya ojú ìdí wọn tó ní kọ́ máa yà kọ́ máa sẹ́ǹdẹ̀ torí pé ó fẹ́ gba owó tó bá wá yá sọ́kùnrin ọkùnrin wá ponú ni ọkùnrin máa wò pé wọ́n after all ṣé tó bá yẹ pé ọmọ gidi bá ní ẹ́ sọ́kùnrin máa fẹ́rù ìwọ yẹn tó ń ya ojú ara tó ń sẹ́ǹdẹ̀ sọ́kùnrin sọ́kùnrin máa fi ẹ́ ṣaya ọmọ nítorí pé òun lọ́ọ̀vẹ́ sọ́kùnrin máa lè fẹ́rù ẹ sílé á ní mo ṣe máa yà á fún ọkùnrin míì náà nìyẹn òun ò lè fẹ́rù ẹ̀sìn kò lè fẹ́rù àtọkùnrin kì í ṣòpònú tí wọ́n ṣàfọ́rí wọ́n máa wá níwọ̀ tó ya núdù sí wọn wọ́n wá ìyá wọ́n wá níwọ̀ làwọn fẹ́ẹ́ fẹ́ sílé ẹ̀dá kan wá tá a pera wa níyà ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ torí pé ẹkún tí wọn ò sún nísìnyí tó bá padà yá ọlọ́run máa kí ẹ̀yìn àti wọn ọlọ́run máa kẹjọ sún ẹ kó ṣe kọ́tà lè máa expose ká máa ṣe máa ṣí sí máa sàn káàkiri bẹ́ẹ̀ náà ni múra àwọ̀kúwọ̀ náà ṣọkùnrin wọkùnrin tó rí ẹjọ́ wọ̀kúwọ̀ àwọn òkè bọ́kùnrin mi ṣe máa rí ni àwa gbẹ́rù ẹ̀ lọ sí nígbà tí èyí sèpò lù tí òun ṣàfọ́nú tèsí sàrèjì yóò wá gbẹ́rù ẹ̀ sílé òwọ̀kúwọ̀ òun ya alúdu ẹ ojú ìdí ojú ààrẹ òun sẹ̀ǹdẹ̀ sọkùnrin àwa fi ẹ ṣàyà ẹ jákùn tó lọ lọ àwa tá a pẹ́rọ wa lóbi ọmọ mi náà ti dàgbà ó ti di slay queen ó ti tójú bọ́ àánú mi ṣe wá ẹkún tá a fẹ́ kí wọ́n sun yẹn ó dá mi lójú pé ẹjọ sun ni ẹ dákun wá tajẹ́ pé abiyamọ òtítọ́ abiyamọ òdodo ní ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ mi ò rújú báyìí lọ́lọ́sẹ̀ orúkọ tèmi ò yí padà o adérí ìkẹ́ ni mò ń jẹ́ èyí tó kù lọ́sẹ̀ tó ń bọ̀ káfíńrì pàdé láṣẹ Èdùmàrè àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó dàbọ̀.